akírawa òjijì àkókò yìí abẹ́lẹ́ subhanahu wa ta'ala pé ní kò mú sàṣe àlékún dára rẹ̀ fún wa kò fi kí ó sàlékún ìmọ̀nà rẹ̀ fún wa kò mú sọ wánà mẹ́lá ìlà ìlọ́lọ́ nàbẹ́ àti mọ́tò síwájú nínú nùníyà الإمام القحطاني رحمه الله تعالى والوقف في kúránì kó tó ń bá tìlú wàkídà ó. sọ̀rọ̀ ń pa alukur'an tani ààyè àgbò tá à ń sọ̀rọ̀ nípa alukur'an kàlámùlọ ọ̀rọ̀ ọlọ́run ọba wa tó ga hmm? tọ́ ọ wá ní awásánjọ́ òní nípa àwọn tó jẹ́ oníbídá àti irú ìbálòwò la máa bá wọn lò pé bó láti yẹ wọn lẹ ní bá wọn lò ìgbà gan ni lágbájá àwọn mọ́jẹ̀mú òní bẹ́ẹ̀ bíi pé àyè ìbà fún lágbájá tó ti yé sòlé ní báyìí nísìnyí ọwọ́ abọ́ sórí gùn míì nínú àwọn orígun àwọn tí ó jẹ́rú níbi díà báyìí tá a máa ń yẹ̀ wọ́n lẹ̀ ó yé òun náà ní kí ni alìwọ́kù oníwọlìwọ́kù fílkúrú àní ká ní kúrá nìyẹn à ẹ̀fílẹ̀ bẹ́ẹ̀ àwọn onítù àní máa wá túmọ̀ rẹ̀ káàkiri kí ẹ̀ máa sọ bẹ́ẹ̀ pé ẹ wo wàhálà yìí pọ̀ jù ẹ̀yìn kan ní pé ọlọ́run ní ròyìn báyìí ẹ̀yìn kan ní ọlọ́run ò ní ọ̀dà àtúní àtúní ò àwọ̀ tí ẹ túbẹ̀ ń tiwa. ogbó tó ń bá tiẹ̀ ìdọ̀tí tí ọ̀dà ni ẹ̀gbin gbùn ni. wọ́n pè dáhùn kò lè mú gbàgbọ́gbé. kúlì mùsàbìsàbí ẹni tí ń lọ tí ń bọ̀ ni mùsàbìsàbù ẹni tó bọ̀ sí yìí tí ó bọ̀ sọ̀hún alẹ́dí lẹ́sàfi lẹ́ẹ̀rí wọlé àfi nàfi ìgbà wo alẹ́dí lẹ́sàfi lẹ́ẹ̀rí ẹni tí ò ṣekú tí ò ṣẹyẹ ní ìtumọ̀ ìlédè yorùbá àmọ́ tá a bá náà mọ̀ tún kẹ́lẹ́mọ̀ kọ̀ọ̀kan ọ̀tọ̀tọ̀ ní túmọ̀ gbogbo ẹ̀ lọ́tọ̀tọ̀ àlẹ́ẹ̀rù òun náà ni rànkúnmí nǹkan tó máa mọ kó nǹkan léwu ìjẹ́ rànkúnmí ìjẹ́sìn ìjẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ èyí báyìí nísìnyí tó tó bá kó nǹkan lé bí nǹkan téèyàn máa tá téèyàn máa lò téèyàn máa jẹ lóríṣiríṣi táwọn ń kó bọ̀ tó wá pọ̀ láti ibìkan wá lómii òní ń pè ní àlè ẹ̀yìrù wọ́n ní ẹ̀yìn àwìn kọ̀ bá àwọn èèyàn lọ wọ̀lẹ́ àfin nàfíìrì ó tún débi ọ̀rọ̀ ogun náà kò tún sí ń bẹ̀ àà kò ṣèyí kò sọ̀hún nítorí kò tó stop kò tó stop ooo subhanallah. Yo no estoy náà kẹrẹ́ ló ń kẹta ń sọ̀rọ̀ mùdẹ́bẹ́b ẹni tó ṣe wípé ní kò sí ibi eléyìí kò bí yìí lọ kò bá tọ̀hún lọ hmm? àwọn tó ń ṣe ìtìbáàtù tó ń fẹsẹ̀ ìròyìn ọlọ́wọ́n ọba wa múlẹ̀ wípé ọlọ́wọ́n ọba wa mùtàkẹ́lì ọba tó máa ń sọ̀rọ̀ ni ọlọ́wọ́n ọba wa máa ń gbọ́ hmm? kò bá wọn yíwọ̀n lọ ó dẹni àwọn tó ní pín ọlọ́wọ́n yìí sọ̀rọ̀ ọlọ́wọ́n tó wa máa ń sọ̀rọ̀ yìí kọ̀bá àwọn èèyàn náà lọ àwọn táwọn sọ wípé ní ọlọ́run mọ sọ̀rọ̀ àmọ́ kò ní nǹkan tó fi ń sọ ọlọ́run mọ gbọ́rọ̀ kò ní nǹkan tó fi ń gbọ́ ọlọ́run mọ ríran kò ní nǹkan tó fi ń rí kò tún bá àwọn èèyàn náà lọ ẹ̀ń tó bá ti ṣerú nǹkan báwọn pé abàdé kùránì àwọn ẹgbẹ́ ní kùránì yẹn àwọn tẹ̀ ń sọ wọn pé àwọn mọ̀túnmọ̀ فداؤكم لمذبذب الحيوان ó mú kan ní nítorí tó fẹ́ dúró léwu bí yóò dáa ni táwọn kan mọ túmọ̀ rẹ̀ fún ọ ó ti báyìí nísìnyí ẹ̀hẹ́ táwọn kan mọ túmọ̀ rẹ̀ fún yàn ẹja mọ sọ báyìí wípé ní ilé ẹ̀sọ́ ní báyìí nísìnyí ó ń sọ̀rọ̀ pa àlùwá kíkà àwọn tá láwọn kóra dúró àlẹ́dínà fún rọ́ṣùn fi tààtì àwọn tó ti pé ní ọ̀gá ni wọ́n níbi ká máa dìná ìròyìn ọlọ́run báyìí fún sọ́rùlù mọ́ àtìlà àwọn eléyìí gan tó wọ́ọ̀sì jù nínú àwọn tí ò fún ọlọ́run níròyìn rẹ̀ nọ́mọ ahmed ibn hanbal gẹ́gẹ́ bó ti sọ ẹ́ àwọn náà làwọn tó ṣe wípé ní tábà débi ìròyìn ọlọ́run tábà débi àwọn orúkọ ọlọ́run wọ́n ní pé ní national nescut àwa dákẹ́ ń ti o àìrú dákẹ́ wọn o wàlá nàkúlù láhà máàna àwọn sọ pé nítumọ̀ wàlá àlẹ́ wọ́n bá iṣẹ́ objective wọn débi all of the above nù ni kò jẹ́ kò sí jẹ́ àbí àwọn ọ̀sọ́kọ̀ jẹ́ àwọn ọ̀sọ́kọ̀ jẹ́ èrò lè múnú méjèèjì hmm. àwọn ọ̀sọ́kọ̀ jẹ́ àwọn sì ní ọ̀jẹ́ lẹ́yìn kúlù sọ ìrù ha mọ̀rọ̀ ọ̀dùwẹ̀rẹ̀ sọ ìrù ha mọ̀rọ̀ àwọn ọ̀sọ́ pé ní ìtọ́lọ́hún pé ní kíní ìtumọ̀ dàrẹ́tì ìtọ́lọ́hún gbà lérò nu àwọn ọ̀sọ́ pé ní ìtumọ̀ mi ti bẹ lábẹ́hùn ìtọ́lọ́hún gbà lérò nu sọmọ tí mo tà ń sọ lápèjúwe nísìnyí ọlọ́run ti pé ní wọ̀sùnáìl fúlùkà bí ayúnina wà wàhíyìnà ṣé ọkọ̀ ojú omi lójú àwọ̀ ọlọ́run àti pẹ̀lú revolution wa dàrẹ́kì tí ń túmọ̀ lójú àwọ̀ ọlọ́run báwọn nísìnyí ní táwọn onísúnná òwì nù àwọn àṣàyírọ̀ àwọn sọ pé wọ́n ní wípé ní wọ̀sùnáìl fúlùkà bí ayúnina mọ́ sọkọ̀ ojú ibi àgbẹ̀sọ̀kọ́lọ́hún rí nǹkan àgbẹ̀sọ̀kọ́lọ́hún lójú àwọn ń ṣe tàwíìlì wọ́n ń ṣe tàwíìlì báwọn wá fífọ́ wá dé yóò wá ní pé ní dàrẹ́kì túmọ̀ ojú òun ọ̀sọ́ pé òun ọ̀sọ́ bẹ́ẹ̀ òun ò sọ wípé ní ìntẹ́ ẹ̀pẹ̀ nítumọ̀ míì tó tún jẹ́ ìntẹ́ ẹ̀pẹ̀ títẹ́ rọ́ọ̀ síhùn wípé ìṣọ́ ni òun ọ̀sọ́ bẹ́ẹ̀ so ìdí mo sọ yìí yọ báyìí ẹ́ àyùn náà wọ́ sí i bẹ́ẹ̀ ni tawakọ̀ fi dáàlì kẹkọ̀ọ́ lè gbogbo léyìn àwọn kóra dóbi àwọn sọ̀rọ̀ wọn ni wàhálà wọ táàtì ìlú bí àìní yìí eléyìí gan ìmọ̀fọ́ ọlọ́run láwọn òròyìn rẹ̀ tó dájú nù ni wàkà ánàlì kúrò ánà ìdáhùn láyà àdó ayẹkùnà ìlgọ́sán wà àhàdíyà lámùtún tá a bẹ̀rù bí fàmìhì. àtẹ̀bí ẹni pé lọ́dọ̀ àwọn eléyìí báyìí kúrò dàbí alọ́ àpamọ́ àtàpagbè lásán ọ̀rọ̀ kéèyàn kan jù pa láwùsá ṣẹgbẹ́ ni ọ̀rọ̀ tí yóò mí ni ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe rí bí ìgbà tó ṣe pé ní pẹ̀lú ká gbọ́ kùránì yìí òun kìí sínú ìbáàdà tá à ń fi ṣe ẹja dúró náà kájà wá ní pé ní irun táwọn ènìyàn sọ ẹja ṣàgbéyẹ̀wò fún káni nǹkan sọ àwọn wọlé lóòótọ́ tó bá wọlé kúránì tí mo tọ́nà sọ wípé ní àfàlàyé sàdábàrù nàlùkùrán àmàlà kùnú bí nàkọ́fà lùhàn ọlọ́run ní afẹ́lẹ́ ayẹ́tàdábàrún náà ní kòrán ṣe wọn ò ronú sáré kòrán ní dákùn ṣé nǹkan tí èèyàn gbọ́ èèyàn mọ ronú sí ẹ̀hẹ́n àwọn sì ní kí máa lẹ́gbẹ́ ìtumọ̀ rẹ̀ àwọn ọ̀wá kiri ṣé nǹkan tí èèyàn gbọ́ èèyàn mọ̀ túmọ̀ rẹ̀ bí wọn bá gbọ́ nǹkan yé yọ mọ̀ túmọ̀ rẹ̀ bí wọn bá sì ronú sí nǹkan yọ gbọ́ nǹkan náà yé أفلا يتدبرون القرآن ولو كان من عند الله لوجدوا فيه اختلافا كثيرا كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته

àti kíkà alukur'an a ní ìbáadà sí ń bẹ̀ rárá o kíkà alukur'an ìbáadà ni gbígbọ́ yí ìbáadà ni ríronú sí ìbáadà ni ó ti yé báyìí nísìnyí ẹ́ wọ́n gbọ́ nísìnyí ní àwọn tábìlì afátankò ní abu abdulrahman sulami abu abdulrahman sulami yorùbá ó ní àwọn tí wọ́n mọ̀ ń kà alukur'an fún wa táǹkọ́ wa lálùkùránì wọ́n sọ fún wa wọ́n bá wa sọ̀rọ̀ wọ́n kàdíìsì fún wa bíi àfàwà usman ibn afan àfàwà abdullah ibn masoud rọ́díyàlláhu anihuma wọ́gọ́ yìí hìmá àtàwọn míì náà náà sọ̀hábà nẹ́bì wọ́n ní dáhùn bá ti kọ́ ááyà mẹ́wàá lọ́dọ̀ ànẹ́bì táwọn bá ti kí ni táwọn bá kọ́ ááyà mẹ́wàá lọ́dọ̀ ọ́ lámùyẹtàjáwazúhà wọn ní ti béèrè fún mi wọn ní ti pé ànábì ẹ̀ka mi fún wa hátàyàtà alẹ́mù mà fi ha mìnàlẹ̀ ẹ̀lmi wọ̀lá àmẹ́lì títí tí wọ́n fi kọ́ ntọ́wà ń bẹ̀ ìmọ̀ tọ́wà ń bẹ̀ wọ́n kọ bá a ṣe lò wọ́n kọ kọ́ọ̀lù ogun wọn sọ wípé ní fata alamdal kur'ana wàlẹ̀ ẹ̀lmà wàlẹ̀ àmẹ́lẹ́ jẹ̀míyà àwọn wa kọ́ọ̀lù kur'ana àti ìmọ̀ rẹ̀ àti bá ti lò àwọn kọ́ gbé papọ̀ ilé ìta wíwá ẹni tún bẹnu tí ó rà pé ní albeda libni wọ́lọ́ ìkẹ́nà bẹnu sinọ́nà bíi mọ́jà rọ́bì rahimahullahu ta'ala lọ́dọ̀ afẹ́ta kò ní jábìrúbùnú sàmùrọ̀ sàmùrọ̀ ó ní àwọn dé ọ̀dọ́ tọ́jọ́ ojú orí àwọn òfin ìdàgbà púpọ̀ táwọn abẹ́rẹ́ dà nígbà muhammed sallallahu alayhi wa sallam wọ́n bá nígbà fáwọn láyà kanú kùránì báyìí àwọn ọgbọ agbọ iye rẹ kó tó di wípé àwọn ọmọ tẹsíwájú fún ìmí tó ti di báwọn nísìnyí so ó túmọ̀ sí pé ní ìtàwọn eléyìí ń pèpè sí òun kì í ṣe ibi tá a tẹ̀lé wọn lọ torí pé ìkọ́ ni kò sọ̀rí alukur'an wọ́n máa àlejò sọ̀hárà àbí inú ẹgbàá wa mi àgbàbínú mọ̀sán ó ní pé a ah, nípa alukur'an yìí o ah, òun gbà lẹ́nu ànẹ́bì tàbí àyínà súrọ̀ seventy súrọ̀ seventy verses àbí seventy chapters gbàdé seventy chapters nínú one fourteen ṣé kòkó ju ààbò lọ ẹ sọ̀rọ̀ kòkó ju ààbò lọ onígbà wọn ṣe wá gbà ń òun mọ bóòlù ti sọlẹ̀ bóòlù ti sọ̀kalẹ̀ kí ló fà tó fi sọ̀kalẹ̀ kí ni tí àwọn òun ní bá wí gan òun sì mọ tọ́lọ̀ sọ mẹ́ ọ̀ya ọ wá ní pé tóun bá wá mi nìkan tó bá wọn kura nídò òun lọ tóun lè gun àǹkú mi àbí kàngùn lọ́dọ̀ rẹ̀ à ó ti yá òun ó dé bẹ́ẹ̀ o. ìlànà àwọn sàhábà níbi nù ni kò sí ní tójú alḥalal wa alḥaramu fún wọn nínú islam yìí bíi alqur'an àtàwọn nǹkan míì tójú yìí fún wa. so bóòlù ti wá ṣètò wà nígbà náà pé ni àwọn aya ti ń sọ̀rọ̀ ọkọ̀ ọkọ̀ ọlọ́run àwọn ti ń sọ̀rọ̀ nípa ìròyìn ọlọ́run àwọn ọ̀gbọ́ yé àwọn òsọ́kùtùmọ̀ rẹ̀ rí àwọn òṣùwàsùmọ̀ rẹ̀ káàkiri àwọn òsọ́kùnkan ti ń tú rè àwọn òsọ́kùnkan nǹkan ti ń tú nǹkan ti ń túkọ̀ yìí ààyè mú kan ni o. n tó sún wọn débẹ̀ tààtìlù ló sún wọn débẹ̀ àìmọ̀fẹ́ fọ́lọ́ níròyìn ẹ̀ torí wọn náà wọ kan nǹkan tí yẹn bá mọ̀ lẹ́yìn máa ń dì náà ìfún wọn ọmọ kì í ṣe nǹkan tí yẹn ọmọ ó ti dá kínní yìí mọ̀ ọ̀hún ní kínní kì í ṣe máìkì náà tó yà ìsọ̀kí máìkì ní o ìsọ̀kí máìkì kọ́ lọ́wọ́ àmì o àbí à ìsọ̀kọjà mẹ́ta lọ́wọ́ àmì o kò sọ́jà àmì o ìsọ̀kọjà mẹ́rin lóṣù àmì bóòlù tó mọ̀ kọjá ní démọ́nù rẹ̀ so ìròyìn ọlọ́run ni wọ́n ṣe tọ́lọ̀ fi ròyìn ara rẹ̀ fọlùwọ́pù bíi qur'an tó bá wá bá débẹ̀ qur'an àwọn ti pé níwọ̀n ní ládìí ọkàn wípé ọ̀rọ̀ ọlọ́run ni tọ́lọ̀ wọn bá sọ torí pé wọ́n ti sá fún ìròyìn wípé ọlọ́run máa sọ̀rọ̀ sísá fún ìròyìn kọ́lọ́run máa sọ̀rọ̀ òun ni ó mọ̀ túmọ̀ pé kí ni ìdúró wọn lára qur'an tàbí kò wọ́n sì fi tàtọ̀ wọ́n sí hmm? so eléyìí ni wákfù wákfù yìí òun ni ojúlówó àìmọ́fẹ́fẹ́ ọlọ́run ní ròyìn ẹ̀ làfáà fi ròyìn ẹ̀ pẹ̀lú dọ̀tí ẹ̀ gbígbón ọwọ́ hmm? sọ̀rọ̀ láyé rẹ̀ kí ni ó tún wá fi kún pípé ní mínìlì àìrọ̀tí nínú ìdààmú àti ìyèméjì wọ̀kìdá òkú lè mú zẹ́bìzẹ́bì ọgbọ́n ìtanijẹ ẹni tí ò lójú kan tí ó dùn sí ní ọ̀rọ̀ ni àìrọ̀n tóun náà ń dààmú tí ń dààmú dàbò ìdààmú ti bá a ọ̀sákùn bí tọ́lọ́wọ́n bá wí lọ́tún sákùn tọ́mù yẹn bí jẹ náà wí ọwá lọ di kìíní kan mú kọjára ní kọjára oko àà ọlọ́run sọ wá ń bẹ̀ ọlọ́run là wá ń bẹ̀. Hmm? so wàhálà ṣáànù àìlèkẹlẹ́ ẹ̀ bọ́rọ̀ àwọn tán máa jẹ́ àfihàn ọ̀rọ̀ ọmọ èèyàn sọ̀rọ̀ a fi rórí omi èèyàn sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ against ntọ́lọ̀ wípé ànábì rẹ̀ wínú ni ìgbẹ́yìn wọn èsì ìdá iyì méjì àti ìdààmú náà wọn padà máa bọ́ sí torí pé ẹlẹ́mọ̀lì kàlámù ni wọ́n lọ jókòó tì wọn jókòó tì kí ní ìmọ̀nà alukoro ana àti ìmọ̀nà súnà ìkànnú àwọn àfa ni pé nìháyà tó ìkìdàmì lè ọkọ lè rìkọ́lù wàá kìtàrù sáà yìí lé. عالمين دلال ضلال وأكثر سعي العالمين ضلال إيه، وأرواحنا في وهشة من جزء منا أوي فأرواحنا في وهشة من dúnìyà náà àdáwà wà bá lù wọ́wọ́ bẹ́ẹ̀ lù wọ́lọ́m na sàfídì mímbà àti náà وأن جمعنا فيه كلا وقالوا وأن جمعنا فيه كلا وقالوا قل نهاية أتبطان ìkìdáàmù lọ́kú lé títàrí làákà ìsíwájú tọ́lọ̀ ń wíta nẹ́bí rẹ̀ wí ẹ̀kọ́ọ̀lù ìdí àjàgà kejì kéèyàn mórí bọ́ wàá sọ̀rọ̀ sáyé ní àlàmínà dọ̀là lóhùn. wàá sọ̀rọ̀ sáyé àlàmínà dọ̀là lóhùn. tọ́wọ́ tún rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ tí gbogbo ara yìí ń gbáyé sí àánú ní ọ̀jẹ̀ bá wọn tẹ́ bá ti fi làákà yìí sọ wàá rọ̀ wá hàn náà àwọn ẹ̀mí wa yìí fi wáṣà tí mí sùn dùn ni wọ́n ara ni wọ́n púpọ̀ lára wa wàá sọ̀rọ̀ dúnìyà náà àdáwọ̀ bá lu ìtọ́pọ̀ jù nínú ayé wa yìí àdàn ìnira ni wọ́n àbárò àti ìyà ọlọ́mọdé tẹ̀bi dèmi ní mìbàtí náà tó làwọn múrin náà ní gbogbo ọjọ́ ayé wa àwọn ní láǹfààní kankan sí nídìí pírọ́jẹ́tì wa ṣùgbọ́n à ń jàmbá náà fíhì kí ìlà wà kọ́ lóòó. yàtọ̀ sí pé ní wọ́n ní wọ́n sọ láàmú ọ̀kọ́ kàkiri ta ló sọ̀rọ̀ yìí àbúlé àti padà sọ́dọ̀ ọlọ́run wọn tó bẹ́ẹ̀ dẹ̀ nígbà tó wà náà inú àwọn wúlà mọ́ọ̀lù làwọn náà wà àwọn mhm, àwọn àgbàlagbà onímọ̀ ni wọ́n ó di yé tọ̀ sọ àwọn nǹkan yìí yóò mọ jẹ́ ìpèníjà kéèsì lórí gun àwọn tí a sọ tó bá níbẹ̀ wọ́n ní wàkúlùkọ yorùbá kúlùkọ yorùbá lókè kàlá. الإجابة عني بعد الولاء ó ní afẹ́fẹ́ wa kún bẹ́ẹ̀ wọ́n tán ó tún wá dọ̀ padà wá ọ̀nà bá kí afá yìí púpọ̀ orí ìdí ń ṣe ni pé tá a bá mú kinní kan wá ká mú dàkejì ẹ̀ mẹ́wàá ó ti gbọ́ pé ní bẹ́ńkì ní wákìfù àwọn ọ̀fẹ́ ròyìn ọlọ́wọ́n bá gẹ́gẹ́ bí ti ń sọ̀rọ̀ tí wọ́n ti ṣe kókó sọ̀rọ̀ kò sọ kùránì kalẹ̀ nínú ọ̀lẹ̀ ẹ̀yà gbèbèlà lọ sọ kùránì kalẹ̀ ni ó ti yé so ọ̀rọ̀ wọn ọ̀jọ́ mú tọ́lọ̀ wíta níbi rẹ̀ àtàgbé àwọn sọ̀hábà ẹ̀mí kẹta sí lálàyé tó bá rí bẹ́ẹ̀ wọ́n jẹ́ kúlúkọ́ irú máa lókè gàlámù ìlà ẹ̀wájà sọ pé kìí ṣẹ̀dọ̀ ọlọ́run ọba òun náà lọ̀rọ̀ ọlọ́run ọba wa kìí ṣẹ̀dá wọ́n ṣe kí ni o ọ̀rọ̀ ọlọ́run ọba wa ṣe nǹkan tá a dá wá àjàlè wá wí ní kíákíá mọ́ ti jú èyíkẹ́ tí ẹ̀mọ́ fi ń ti jú mẹ́rin lọ́ra mọ́sìmí sí rárá bó ṣe lọ́mọ torí pé ayò ṣẹ̀rí àti alùsẹ̀rí eh. àti àwọn tó mọ̀ nípa òfin islam àwọn onígbọ̀lọ́wọ́n ọba gbọ́ ayékọ̀ọ́nù wọn máa mà dájú bínú zúlì yìí pẹ̀lú sísọ̀kalẹ̀ àlùkòrá nìyẹn wàlùkọ́ ìlú nàbí àkọ́lì kìíní àmọ́ àwọn tó wọ́n sọ pé ọ̀rọ̀ ọlọ́run ẹ̀dá ọlọ́run làlùkòrá nì sọ́fún sọ́nà méjì ṣàkélá ní ìrísí méjì ìrìn èèyàn méjì ni wọn. ń bọ̀ áìlú ṣẹ̀ríà à ń tà fún wọn ṣẹ̀ríà tó mọ̀ pàrọ̀ mọ̀ mí lódodo àwọn tó ti pé ní dédé ibi tọ́lọ̀ wípà níbi rẹ̀ wí onínàmọ́ tó ti bí àtàbáwà umaru abdulaziz ó ní wọ́kíf bin haifu wakọ̀fẹ̀lẹ̀ ibi táwọn ènìyàn dúró sí ibẹ̀ náà ni kí wọn náà ra sí o torí pé ní ìmọ̀ tó dájú àti àgbọ́yé dáadáa òun ló kó wọn dúró síbi tó dúró sùn mọ́fò dùn kọjá igbó wọn tẹ̀ síwájú oko parun lọ́nà lóye ọwa ni àwọn tá a wí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì wọn tayọ méjèèjì níbi pé kí ló jẹ́ ẹ̀tọ́ tá a fi ròyìn ọlọ́run kí nìkan tó jẹ́ ẹ̀tọ́ tá a fi ròyìn ọlọ́run kí làwọn kan tá a lè fi ròyìn ọlọ́run. Hmm? tọ́ ntọ́nà bá ti wí ọ̀nà ìwọ́n dò sí fàlẹ́ ẹ̀lìmọ̀ ẹ̀ńdà hùn ìyìmọ̀ táwọn mọ̀ lọ́dọ̀ tí wọ́n náà ní kí ni o قال الله قال رسوله أعفام الصحابة رضوان الله عليهم والسلف الصالح سأري وابي إذن كنت نمو

lórí tọ́lọ̀ wí ànábì wí. nípa pẹ́lú quran ọ̀rọ̀ ọlọ́run ni kò sí iyèméjì lẹ́mí wọn bẹ́ẹ̀ ni wọn náà sì gbọ́dọ̀ ní iyèméjì lẹ́mí rẹ torí gbọ́n tá à ń pé tá à ń kà fún ọ yìí mọ́ fojú di o wípé àwọn kan sọ bẹ́ẹ̀ àwọn kan wí o tí màá tán sọ nù kò sí bá ń pàdé nù bẹ́ẹ̀ kó o ti wà wẹ́lù kí n ti kalẹ̀ pé ní àwọn kan bẹ tọ́mọ fún quran ní ẹ̀dá ọlọ́run wọn pè lọ́rọ̀ ọlọ́run torí pé ní wọn kó táwọn bá pè lọ́rọ̀ ọlọ́run sọ́lọ́run wá ń sọ̀rọ̀ ni ẹ̀dàkùn sọ́lọ̀ ọ̀gá sọ̀rọ̀ kí ni sọ̀rọ̀ kí ni ní èèyàn nínú ní èèyàn kí ni sọ̀rọ̀ ìgbénú àwọn èèyàn ta ni sọ̀rọ̀ òde ṣe àìsọ̀rọ̀ àpọ́nlé ni fún ẹ̀sọ̀rọ̀ ni bí ọ̀gá ti dákùnrin lókun tó fún ti báyìí ọ̀dí èdè àpọ́nlé fọlọ́run ọba wa náà kí wọ́n ní ìyàtọ̀ láàrin mùsùlùmí àtẹni tí ń bọ igi tí ń bọ ọ̀pẹ hmm? kò sí yàtọ̀ nù ọlọ́kọ̀ sànù wa. lẹ́yìn ìgbà tí àfa wa sọ̀rọ̀ nípa àkídà rẹ̀ ní ìṣíwájú tó jẹ́ dandan táà náà gbọ́dọ̀ dìímú. táàdẹ̀ gbọ́dọ̀ kó ní rẹ̀ ní dèdè ìṣẹ́jú àyà báyìí onye náà ní pé tẹ ní ọ̀rọ̀ ọlọ́wọ́ o ọlọ́wọ́ ọ̀dà gan ló sọ abẹ́rẹ́ tó máa ṣàlàyé kí ni ipò àwọn èèyàn nípa mọ́ṣáláyé fàyín náà mo kọ́ ìlà áwù ìlà àtìsàn wọn kún ju méjì lọ àwọn àbá àwádé wọn kàn láti mọ bẹ́ẹ̀ nípa àwọn tí wọn sọ̀rọ̀ nípa kókòrò náà dání ìpè ẹ̀dá ni àwọn ẹ̀rọ àjà àmìyà àti mọ̀tẹ́sílà ọ̀yà nìsín àwọn àmì tuntun dàbí wọn òun náà làwọn tó ti pé ní tábà gbólóhùn yẹn ọ̀tọ̀ nìkan tó wọ́n sọ wọ́n sọ pé nínú wọn ni pé ìnáwó ìbára tún àwòṣe ìkáyà tún àǹkálá ní ìlà ìpẹ́yẹn ìsọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run ni àgbẹ̀nà sọ báwọn pé kì ìsọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run àbí kí ẹ̀ máa narí ti bọ́ọ̀lù sí sọ̀rọ̀ wa ẹ̀yà wa. àwọn a àwọn àwọn àwọn làwọn rí díyà ọlọ́run subhanahu wa ta'ala ẹ̀gbọ́n tó sọ fún ànábì ìṣá ni ó ní láǹtàrọ́ ni ó lè rí mi ok wọ̀kẹ́lẹ́mọ̀ hóró hóró ọlọ́run ọba rẹ̀ wá bá sọ̀rọ̀ ok àníbi sàlámù nàfṣà ni àbí ipe ọ̀rọ̀ gíní wọ́n ní ọ̀rọ̀ àtinúwá ni bọ́lọ́wọ̀n ọ̀sọ́ jáde òkè ànábì yìí sáré lọ́nà báwí alhamdulilah ó ní pé ní tààlámù mọ́ fi nàfsí wàlá àlámù mọ́ fi nàfsí ká ìwọ ọlọ́run ìwọ ọmọ tí ń bẹ lẹ́mìí mi èmi ọmọ tí ń bẹ lẹ́mìí wọ. kí la fẹ́ lò ń bẹ̀ tẹ́ ẹ bá lọ́rọ̀ inú ẹ̀mí ni ọ̀rọ̀ ẹ̀mí tẹ̀mí lọ́lọ́run sọ bóun ti mẹ̀mí ọlọ́run bóun ti ń gbọ́ pé sátẹ̀mọ́ ọmọ tí ó ṣe sátẹ̀mọ́ wá rọ́tò ọ̀lọ́run àkèrè báyìí. Hmm? kọ́lọ́n kọ́ làwà o. ìta àwùjọ náà wọ́n ní ẹ ìsọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run ní ẹgbàá ọ̀rọ̀ ọlọ́run ní gbogbo ẹ̀ náà padà ń sí pé kí ìgbé ìgbé kọ̀ọ̀rọ̀ ní ẹ̀dá ọlọ́run náà ni sànù wọn إن إلهي hmm? ó ní ìwọ̀tajà níbi làkùzọ́ ilé gbólóhùn méjèèjì wọ́n jìnnà sí ó tún débi lágùlù náà nù ní àwọn kan náà tún fara kásá ń gbé eléyìí náà wọ́n sì àwọn kan lè mọ̀ ń bẹ̀ náà pípọ̀ ni o. bẹ́ẹ̀ dẹ̀ ni mẹ́sàlá yìí arínú àwọn àfa tí wọ́n sọ pé ní kìí ṣe mẹ́sàlá kan tó wá gbọ́dọ̀ wá jẹ́ nǹkan tó wá láńlá tó wá bàbàrà débi lẹ́gùn tẹmọ wa pọn tó báyìí ká máa fi pín àwọn èèyàn yẹlẹyẹlẹ kí ni nǹkan náà òun náà ń pè ní lafzi bil kur'ani makhluk wà lafzi bil kur'ani ghayr makhluk wà lafzi bil kur'ani wà lafzi bil kur'ani ghayr gbólóhùn méjèèjì nínú kí ni túmọ̀ rẹ̀ ó lafzi gbólóhùn mi tí ń sọ jáde yìí bil qur'an tí n bá fi ń ta qur'an ni makhluk ẹ̀dá ọlọ́run ni wípé ní alhamdulilahi rabbil alamin arrahman rahim maliki yawmiddin iyaka na'budu wa iyaka nasta'in sori gbólóhùn tí ń gbé kinní nìjáde òun makhluk wípé ẹ̀dá ni wọ́n ní ó jìnnà sí i. lọ́nà wo tó tí èèyàn bá farabalẹ̀ fún mọ́sálà yìí dáadáa èèyàn máa ṣubú mẹ́. tọ́ba ṣe pé ní n tí mo gbà lérò pẹ̀lú gbólóhùn mi ní nǹkan tí ń kà jáde gangan tí kí má fúlùkù ni jìnnà sí ọ̀dà. o gbọ́ mi kò yí ọ hmm? ká ní mo sọ pé ní láti gbólóhùn mi bílù kùrán tẹ̀lálù kùrán màálùkù nǹkan tá èyí ni kíni tí mo ti kà á lẹ́ẹ̀kan o ìpè tí n kà jáde wọn o gbólóhùn mi tí n jáde lẹ́nu mi ntọ́ bá jáde lẹ́nu mi sáré gbólóhùn àbí ntọ́ bá jáde lẹ́nu mi gbólóhùn àbí ọwọ́ ni pé n ti ń jáde lẹ́nu mi yẹ o ẹ̀dá ọlọ́run ni kùrán ni ń bá wí àbí kí ni ìtọ́jáde sọ́rọ̀ mi ni jìnnà sí àmọ́ tó bá sọ wípé ní. الصوت مخلوق والمتلو كلام كلام الله ohun tí ń jáde ohun yẹn ohun èèyàn ní ẹ̀dá ọlọ́run àmọ́ tí ń jáde nínú ohun ní tá à ń gbọ́hun ọ̀rọ̀ ọlọ́run ni èyí ò ṣe fìwé mọ́ ó ṣe dá. gbólóhùn ẹlẹ́ẹ̀kejì ni pé ní wà láfùdí ìbílù kùránì gbẹ́rù mọ́kàlù ọ̀rọ̀ mi tí ń sọ jáde pẹ̀lú àlùkùránì yìí kì í ṣe ẹ̀dá ìgbólóhùn mi ohun mi ti ń jáde kí ẹ̀dọ̀ ọlọ́run èyí náà fún wọ́ọ̀sì torí ohun wa gbólóhùn ẹ̀dọ̀ ọlọ́run ni àmọ́ tá a fi ń wí jáde gẹ́gẹ́ ní ká lákèsí òun kàlámù lọ eléyìí náà dá wàhálà alẹ́ gan kódà náà àwọn ẹ̀dá tí wọ́n fi hàn lé mọ̀ púpọ̀ àdìmọ́ bùkọ́rí lọ́nu wọn. Hmm. àwọn kan lè fi bàdá àfa àtúnkò ní tàràbì sí ọlọ́ba àti ọgbà àwọn àfa nílápapọ̀ ó ti yé báyìí nísìnyí torí pé ní tíyẹn bá tún kúlẹ̀kúlẹ̀ rẹ̀ tó bá yéèyàn ìyẹn padà rí pé ní ọ̀rọ̀ tí àfa ibùdó kò tó yé bá sọ ọ̀rọ̀ yẹn ní dáwọ́rọ̀ tá a lọ yìí dáwọ́rọ̀ tá a tó kò tóbi àbí ṣéèkù àbúkọ̀díjà sanadi àjọsáfùlọ́ ọ̀kẹ́ ìrọ̀lẹ́ tó lọ́ fún dáadáa fún wọn àwọn ni wọ́n ṣe kí ni o. àwọn ni wọ́n mú násù kan jáde nínú ọ̀rọ̀ àpá ibùdó kòtò ibà yìí tí wọ́n wá kà tó dẹ̀ sọ wípé ní táfà sọ ń bẹ̀ ọ̀rọ̀ náà ọ̀rọ̀ pàtàkì ni. Hmm? mo rò pé mo lè rí nítorí sí mi. آه، كتاب الاختلاف في اللفظ والرد على الجهمية و سلكنا آه، بالك رينيو ها آه، ميواري بس وادن الاختلاف في اللفظ والرد على الجهمية على الجهمية نعم so tíra wọn ibẹ̀ ni àfáà ti sọ̀rọ̀ lọ́wọ́ gbẹ̀yìn rẹ̀ ọ̀gbọ́sẹ̀ lọ́wọ́ fi lápẹ́ o lọ́wọ́ gbẹ̀yìn làbá ti ń ṣàlàyé pé ní à ah, kíní yẹn wọ́n fi pín àlùmọ́ ànábì yẹlẹyẹlẹ wọ́n fi dà wọ́n rú láwọn tó ti pé ní kíní yẹn ọ̀rọ̀ yẹn ní wọ́n ní kí èsì asìlù kankan nínú ìpìlẹ̀ sí kọ́dà kì ṣe fáwọn ìgbẹ́ pẹ̀lú hmm? tó ṣògbà tá ti rí òun ọlọ́run ọmọdé ni wọn tọ́lọ́ máa ń kọ́kọ́ dàrí ńgbà mi. ó ní àfáwọn sọ bíi pé ní jìnnà sí méjèèjì wọ̀mọ̀kọ́lá jáàmì àti ọ̀rọ̀ jáàmù bùnùsọ̀fọ̀wán tóun náà ń sọ ìndánà lọ́dọ̀ tí wá sí jáàní irú kankan náà ní méjèèjì ó ní mọ̀kúsúdù hu bí dáàrí ìntàfà àgbà lórí pẹ̀lú eléyìí ànáhu yẹ́jìbọ̀ àríkẹ́yẹ mùsùlùmí mùsùlùmí ipe dandan ni fún wọn tó jẹ́ mùsùlùmí tó dúró déédéé lórí ìlànà tọ́lọ́ǹtà nẹ́bí rẹ̀ ẹ́ àlùwọ̀kọ́ fàáyíndàlì kìtà àbẹ̀wò sùnà ìwọ́ tó dúró sí déédéé tọ́lọ́ǹtà nẹ́bí rẹ̀ wí àǹtẹ́kìtà ìndà hàdàlì hàd àlàun náà ni kò dúró sí gẹ́gẹ́ bí ahmed ibn hanbal ti sọ rahimahulah kò lè lànàṣìkò lọ́ha ilà bímọ wọ́sọ̀fà bíi nàfṣàhù àní máa ròyìn ọlọ́run àfi déédéé ntọ́lọ̀ ń bá fi ròyìn ara ẹ̀ wọ́sọ̀fà rúbí rọ̀ṣọ́lùhù sọlọ́lọ́hu àlejò wọ́sálàm tó di ṣe àníbà sálàm tó nàá kíni tó nàá fi ròyìn rẹ̀ láàánà tàjá wọ́zọ́l kùrán wọ́l hadith àní tayà kùrán àti hadith. wàyí nà kàlámà lẹ́dí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyapa àwọn èèyàn tí wọ́n sọ nù láàfárí kọ́bí iná huwa bí iná kàlámì jẹ́hàmì bí sọ̀fọ́n kò sí yàtọ̀ láàrin rẹ̀ àtọ̀rọ̀ jẹ́hàmì sọ̀fọ́n alẹ́bí sọ̀rọ̀ habil kọ́wọ́lì bí kọ́lùkìlì kùrán èyí tó là mọ́lẹ̀ kọ̀yànkọ̀yàn wípé ní kùránì ẹ̀dá ọlọ́run ni wọ́n sì lọ pa fúnléyà tán lọ pa lọ́dọ̀ léyà sàwa òun ìláìka kọ ìlú níbi anahu kọ̀lọ́kọ́hù fìlì hàwà bákan náà kan sọ pé inú atẹ́gùn lọ́ dáa sí inú ni jìbìlì tó mọ̀ lọ kó làwọn mọ̀lẹ́kà tó mọ̀ dún irọ́ kọlọ. rọ̀súnmi abinali hawa ni wọ́n gbọ́ ní àtẹ́gùn náà rárá o àwìl kọ́ ìlú àbáwọn ará mi táwọn sọ wípé ní bí anahul ma'anil kọ́ ìlú bí náà fi ẹ̀ ìtumọ̀ ní ọ̀rọ̀ àtinúwá ni tó ní í ṣe pẹ̀lú ẹ̀mí ọlọ́run kì í ṣe tọ́lọ́run sọ̀jáde ó sàfẹ́ dì náà ọ̀rọ̀ ọlọ́run náà ni àbáwọn tó sọ pé ní kí ni òtàkàlà bíi mẹ́rọ̀tánú wà àìdá ثم لم يعد بعد ذلك متكلما wọn ní gbọdọ fẹsẹ kúránì kàlẹ báyìí ọkàn wílẹ kan náà lẹyìn ìgbà ọlọrun ọsọrọ mọ sára o àwọsọ ọdún kan mẹrin ti wọn. àbáwọn tó ń sọ pé ní ìbáwọ tó ń awọ ìṣèkáyà tó mi kàlẹ àmìlà ìṣòro lásán ni nígbà ọrọ ọlọrun wípé ìgbẹnu ọlọrun sọrọ ni ìlàkójọ ìṣèyàn adélé tẹ̀dáde mi ní kíkẹ́ ń sọ fún yín àbí kí n á mọ narétì bẹ́ẹ̀ ìgbé ibi lápòjú yìí sìn fẹ́ni kankan jòkó kọ́ wá fajú rẹ̀ pé bẹ́ẹ̀ sẹ́rẹ́ àwọn àgbàlagbà ń kálẹ̀ yìí wọ́n ń bínú wọn nínú àwọn odò sí tí ń ṣẹlẹ̀ wọ́n lè fẹ́ dá wàhálà ilé ẹ̀kọ́ ẹ̀gbádùn látara kọ́kàn ara bẹ́ẹ̀ ni wọ́n ṣe wà ni wọ́n ni wọ́n sọ ní àbí ìṣèjáde náà kẹlẹ́ mi là pé bọ́lọ̀ ti sọ ọkọ òun ó dàbí ìgbà téèyàn bá lára lójú oorun ni téèyàn máa fi lárúbáwá tèèyàn gbé e jáde gbànẹ́bí gbọ́ yé ni wọ́n fi lárúbáwá tiẹ̀ sọ ìtànká ìkọlọ́rọ̀ ọlọ́run àgóyọ̀rọ̀ ànẹ́bí ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run òye tọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ bàjẹ́ fàkúlù gbogbo ẹ̀ lápapọ̀. لا فرق بينها وبين عقيدة جهم بن صفوان كوشية لاني ري أتي أجيوكا جامو صفوان تنو قفون لتتن قرجو لياني ها توريه نعاكو كنا ونيو مزقني كل من خرج منهج السلف الصالح gbogbo ń tọ́ba kò lánàá àwọn ẹni ìṣíwájú dáadáa tàná nípa ọ̀wọ́n orúkọ ọlọ́run nípa àwọn òròyìn ọlọ́run ọba wọ́n máa ń pè wọ́n ní pé ní kí ẹni tó ti jàmíyà ni tó ti yé ẹ̀dá wa ka eléyìí tó tẹ̀lé yìí náà. ó ní yá ayò ha tó lè lè kó. Wọ́n bá ẹ̀rọ wá sí. سوائر بفام يا أيها السني إلى تونت لسنة تبغى لسنة لنا نبي نكتب تمام أهل السنة والكتاب والجماعة أو ثم يعني أبي أشتوري عندنا زي كده عندنا تلي لنا النبي أتي جماعة torí kò sí jẹ̀mọ́ mi lẹ́yìn jẹ̀mọ́ wọn jẹ̀mọ́ ni jẹ̀mọ́ gbogbo tí ọba ti bá jẹ̀mọ́ lọ ń tan rẹ̀ ni tí ọba dọ̀ lójú pé wọ̀ tẹ̀lé lánàá nẹ́bì sọ pé ìsàlùsùn náà sọ pé ọ̀ tẹ̀lé jẹ̀mọ́ pé jẹ̀mọ́ mi ló mú káwọ́ sọ pé èsè mùsùlùmí ọ̀ tẹ̀lé lánàá lọ à àìtẹ̀lé lánàá níbi òun ó ti ń jà níbi ní òun gbọ́ níbi lẹ́nu bá wọn ọlọ́ni ọmọ yìí ṣá kékeré rọ sóòlà ìbàdí mẹ́ta bá jẹ́nà láwùrí àpọ̀ wọ́yẹ́ tẹ̀bí rírọ̀ tẹ̀bí ìlú mímí nùwálìhì mẹ́ta wọnùsùlìhì jahannama wàtà àti ọlọ́ni gbọ́dọ̀ yòówù tí ń gbọ́ lẹ́nu tí jà ànábì níyàn tí wọ́n ń tẹ̀lé lánà míì tó yàtọ̀ sí lánà àwọn mùmíní àwọn mùmíní aṣọ ábà níbi ni ó ti yíra ẹ̀ nísìnyí ìlànà wọn nìyẹn máa ń tẹ̀lé sí ẹ̀ máa fi sórí rẹ̀ tọ́ba rí bẹ́ẹ̀ yá ayú ha sùn ní tó ń ṣe sún náà kò bí wá sí ìyá tí àsọ́lẹ̀mí dì mú dáadáa bọ́ọ̀sù síbi ìdá ẹ̀ جملة لإخواني èyí tá a wá wí wájú ó jẹ́ nǹkan ẹ̀sà fáwọn àkójọpọ̀ kan náà àmọ́ ẹ̀yà dáadáa wọ́kbal wà sí yàtà mọ̀ṣífìkì ń mú tàwa dìde wá gba àsọ́ọ̀lẹ̀ aláàánú kan tí ń gbèrú kọ́ ọmọ sọ̀rọ̀ kọ́ ọmọ rí bínú ọlọ́run mútàwá dìde ẹni ṣòfẹ́ṣọ́ wàsùnmá bí fàmì ní àgbèrè gbọ́n tí mo fẹ́ wí fún ọ pẹ̀lú àgbọ́yé hádìrì ẹni tó wà níbi yẹ̀sọ̀tọ̀ tí ò tún wá sùn àgbọ́yé rẹ̀ ní ó lò mọ́ lo àgbọ́yé ẹni tí ò sí ń bí bí àwọn kàràǹbà ní wọn abẹ̀rẹ̀ ọ̀dà nẹ́bí ọlọ́run kò àmì ní wọ́n mọ̀ yẹ sẹ́mi ọ̀rẹ́ yìí ń bẹ́ẹ̀ nínú wọn tí ó mọ̀ ọ́ tẹ́tí sí ọba àtà ìdá kọ̀rọ̀jú mi ní ìdíkà tó bá wá jáde fún wájú ìrọ̀tán kọlu lílẹ̀ rí iná wútu lẹ́ìlmọ̀ fún àmọ̀ tó bá ń tọ́lọ̀ fún ìmọ̀ ìpé ní mẹ́ta kọ́lá eh, kílà níbi ìsọ̀lẹ̀ ẹ̀kan náà ah, ẹ̀yìn òsì ń bẹ̀rẹ̀ tí bẹ́ẹ̀ ń tẹ́tí mọ́ dàbí wọn wọ́n ṣe kí ni o àwọn yìí wọn ọ̀dà àwọn tó máa ń dún bì kan pé àwọn wà ń bẹ àwọn sì ń gbọ́ àfa àwa ń pe ogun àwọn ọmọ ìyá rẹ̀ ní onísùnà àti jàmá àdúlànà jàmá ẹ́ mùsùlùmí lahu sharọ̀ bí an yìí kọ́ lahu sunniyun wọ́n kọ́ lahu salafiyun wọ́n kọ́ lahu nahumin atiba isalaf àwọn anahumin alisalaf jàmá mùsùlùmí bó ti wà ń iyì ń bẹ fún ọ̀wọ́ ń bẹ fún àpọ́nlé ń bẹ fún tẹ́mọ̀ pẹ̀lú onísùnà ǹjẹ́ kí ló fà náà táàbá sọ wípé ní ààrin àwọn tí wá àádìdó lórí pé ní pàdátẹ̀ mùsùlùmí ìlàwà àǹtí mùsùlùmí ẹgbọ́n mùsùlùmí ọlọ́run sọ wá ọlọ́run sọ wá ní nǹkan míì àfà tọ́ ọba mọ̀ tún máa yà wọn ọyọ kó rí ìlú pé máa wò ní ṣeun dásàlàyé rẹ̀ díẹ̀ ọ ni wàlá akọ̀tùkọ̀tìrì onígbàgbọ́ òdodo ẹ̀páyọ̀ ọlọ́run ní pàápàá ìpáyọ̀ ọlọ́run àmọ́ ò tó bá wá sí wípé ní pẹ̀lú àwọn àṣàm àwọn ẹ̀ṣẹ̀ oríṣiríṣi èyí tí ń fà yín lárojú kòkòrò owó èyí tí ń fà yín lárojú kòkòrò obìnrin èyí ń fà láàdùn ìrìn ayé ọwá jẹ́ ayín jẹ́ ayín jẹ́ ayín fáá títí alátẹ̀mùsùn ilẹ̀ wa ń tún mùsùlùmí mọ́jọ́ fọ́ sínú kúfúrú o tọ́ba kó nu ayé ọwọ́ ajá pátápátá pátápátá mọ́sálá ìjẹ́ mùsùlùmí o. ò ń gbọ́ ó tún ní ọ̀dà kúwa sàmákùmùlì mùsùlùmí òun náà lọ́sọ yín ní mùsùlùmí àdébìrọ̀ mùsùlùmí lọ́sọ wa mùsùlùmí náà láti máa jẹ́ bẹ́ẹ̀ ni ó ti gbàgbé ni ọlọ́sọ̀ ní sọ́tò ìfòjòrọ́t ìpè ní kọ́ láti lé àárọ̀bù àmẹ́nà àwọn alárúbáwá wọ́n ń pè àwọn nígbàgbọ́ àwọn alárúbáwá kò wọ́n ní kékeré o àwọn ṣe kíni o àwọn nígbàgbọ́ kúlámùtù mínú sọ pé kíni ẹ tí nígbàgbọ́ wàlákin kúlù aslam na ẹlẹ́ẹ̀tì di mùsùlùmí ni wàlámà yẹ́dùkú lílì ìmánú fi kúlù gbé ìgbàgbọ́ ìmánì tí ìdúnú ọkàn yín ọ̀yá ó túmọ̀ sí pé ní ìpele ní islam ìpele tó jù lọ ní kíni o ó ní ìmánì. ìpele ní kíni o láwọn afáàmù sọ pé ní kíni o wà hmm, subhanallah gbogbo wa lápapọ̀ nípìnlẹ̀ ìjẹ́ mùsùlùmí déédé kan náà ni wa tàfọ́ dúlù ìjúra ni lọ́mọ wa máa wà pẹ̀lú wípé ní kí ẹ̀mọ dúnú èyí tó dáa jù ọlọ́run torí pé ní bá lọ ṣe ẹ̀ṣẹ̀ yọ dákú nígbàgbọ́ yẹn kò sùn bìlì màá ṣe ìgbàgbọ́ rẹ̀ ó dínkù pẹ̀lú ẹ̀ṣẹ̀ tó bá wá sí tọ́lọ́hún yẹ zíìdù ìgbàgbọ́ rẹ̀ ó tún lé sí so ìpele nìyẹn ìpele ìpele ni, ọ̀dà èyí ò rí dùn kínní orúkọ ẹlẹ́ẹ̀kejì òun náà ní kínní o òun ni wípé ní ká mọ̀ pé mùsùlùmí ni wáhùn ó túmọ̀ sí ìnítàwá dùn ìnítẹríba ni láti fi sáfún tí ọmọ túmọ̀ pé yẹn ṣe fáàrí sóyé a kì í ṣe fáàrí pẹ̀lú ìsìlámù tọ́lọ́wọ́ bá fún wa ọ àmọ́ ṣètẹ́ríba pé kí la wá ti ṣe ìkọlọ́wọ́ gbà ní ìbádà fún wa ní kọlọ́wọ́ sàánú wa ní kọlọ́wọ́ mọ́jà sọnù ní ẹ̀hẹ́n mùsùlùmí sì lèmi o ipò mímí nígà àwọn ànábì ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn náà ló nígbàgbọ́ tó ga jù ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta fọ́rọ̀ yìí òun náà ní pé ní lẹ́yìn sọ̀hábà nábì ìjẹ́ mùsùlùmí ló kárùkù náà ń dúró pé à ah, mùsùlùmí ni wá o ẹ eh, mùsùlùmí ni wá o kí la ṣe lọ́wọ́ sẹ̀mí àwọn sọ̀hábà nábì lásìkò ìdílé ń kárùkù ọmọ pé à ah, òun ò ní ìkẹkàn ṣe ẹ̀rú ń bà wọn kí lóun lọ gbé bọ́ọ̀lọ́ wọn bá òun ọmọ tó wọn bá ń bẹ́ẹ̀ tó ń ti gbóṣẹ́ tí wọ́n ṣe tó náà tọ́lọ́ lóhun kò nígbà tó wá di pé àwọn karambà ní wọ́n dé lóríṣiríṣi kọ̀wárí ju wá dé pẹ̀lú tá ànábì sọ pé ní yẹ́mùrù kú ní ẹ̀mí nàdín wọ́n mọ̀ yọ kú nú ẹ̀sìn wọ́n sì pé mùsùlùmí làwọn à ẹ wá di wọ̀ndọ̀rùkú débi pé iná tán pèrè mùsùlùmí à èmi ṣe kọ̀wárí ju tèmi o mùsùlùmí onílànà ànábì ni mí kọ̀dàríyà náà tún yọ àwọn ń pé kò sí tán pè ń kádàrá àbílẹ̀ bínú mọ́ yóò kíni ó ní ẹbá sọ fún wọn wípé èmi yọwọ́ yọsẹ̀ lára wọn gbogbo tànẹ́bí sọ wípé níwọ̀ tó mímu bèrè kọ́dà rẹ̀ ó sì nígbàgbé pẹ̀lú kádàrá àwọn náà ń gbé mùsùlùmí làwọn ọ̀dà àwọn náà wo lóde ìní yìí ahmadiyya náà ń gbé mùsùlùmí làwọn àwọn tó ń tẹ̀lé gula mahamadu àwọn náà ní mùsùlùmí náà ṣé mùsùlùmí ni wọ́n lè sọ̀rọ̀ ṣí àárọ̀ fídọ̀ àná ìpé mùsùlùmí làwọn pẹ̀lú fatawa ọ̀rọ̀ àwọn àpò onímọ̀ káwọn eléyìí ti mùsùlùmí àtàgbákò táwọn náà kóra wọn sí mùsùlùmí òsì wo ni rọ́fídọ̀ ìyẹn máa jẹ́ mùsùlùmí kọ́ máa jẹ́ rọ́fídọ̀ àwòzùbìlà àǹtọ́ ní kùránì òpé ibùdó àjùmí ni rọ́fídọ̀ ní kùránì òpé ẹ̀wà ń dà fẹ́ẹ́ ṣe táwọn sọ mi pé rọ́fídọ̀ mùsùlùmí ni wọ́n tẹ̀lé tẹ́lẹ̀ bàtàwọn bá ń kílìm pé mùsùlùmí làwọn lóde òní báyìí nísìnyí táwọn kan tó ń gbé wọn gẹ̀gẹ̀gẹ̀ tọ́tún ẹmọ gbọ́rọ̀ wọn tọ́tún fi wọ́n tákù àwọn tó jẹ́ ní súnà ọwọ́ ni yẹjú ara rẹ̀ kéè sára wọn ọ yẹjú ara ẹ ọ yẹjú ara ẹ wọn náà wò lápèjúwe nísìnyí ibi abìdáwòrọ̀ kan oríṣiríṣi ọmọdé kí wọ́n bẹ́ẹ̀ àwọn ẹnìkan wá dáràn àpá àwọn ọmọ ilé kí ní ọdún rárá o ilé kí ojú wa ju dáwà ti wá rí o kèsè ilé kí ojú wọn ọ̀run yẹn jọ̀rọ̀ tọ̀tọ̀ wọ́n yanjú ẹ̀ ìdá ìrú ìdá ànù ìdá ìrújú ìdá ìfẹ́ ẹnu papọ̀ mọ́ islam lọ́fọ̀ táwọn orúkọ wọ̀nyí fi ń jáde ó ti yé báyìí nísìnyí ẹ̀ so tí yẹn bá pé sáláfí lòun òun lọ́wọ́ sun ọ̀jù torí kí ló fà á nígbà tí mùsùlùmí lòun kó lòun ní ṣúfì lòun ọ̀rọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àpá àtàwọn kàtíra wọn wọn ní lágbọ́dá o àṣàárí yulẹ̀ àti kọ́ọ̀d àkídà àkídà ni a ẹ wà nígbà náà kẹ́nìkan sọ pé àkídà àtọ̀hún àkídà ló sínú ọ̀dẹ̀ ní yìí ló kọ̀ àwọn tàdán tàdán tẹ́ ẹ̀wọ́ gidi ẹ̀rọ ní fún alágbọ́já gan ibi wọn aṣáájú tó aláṣáájú ọjọ́ òní awọ́ gidi ọmọkùnrin ẹ̀fẹ́ mọ́ àgbẹ̀rù ọlọ́run ìyẹ́fẹ́ ìmọ̀ ń dájọ́ lódì báwọn afá yìí ń bẹ́ńbẹ́ kí ẹ lórí súnà lòun iyì ń bẹ́ńbẹ́ kí ẹ ní sálàfí lòun iyì ń bẹ́ńbẹ́ kó lóun tẹ̀lé orípa àwọn sálàfí àwọn ẹni ànánu ni ìsàfihàn ìsàfihàn ààrẹ ẹni sọ́dọ̀ rẹ̀ ń jẹ́ sáláfí àwọn ọmọ ọjọ́ kọ́mọ kóró létí rẹ̀ pé àwọn sáláfí wọn àà ah, àwọn kìnnìkan ni mọ́tàn rẹ̀ mọ́dà rẹ̀ láàmú irọ́ ni wọ́n ń pa wọn ò fẹ́ kọ́ ọlọ́jọ́ yìí òdodo ní wọ́n dáhùn nǹkan gbé lọ́kọ́ àwọn náà náà ìsàfẹ́fẹ́ káyọ́ bá wọn rí kan gba burú ìbẹ̀jáde kan tẹ́lẹ̀ àbí kí n pé nínú àlùsùn náà jẹ̀mọ́ àlòún wà ọ̀sá burú mẹ́fà àbúwà nù jẹ̀mọ́ sọ̀hábà وسابرونه أو من أهل السنة أو من أهل الحديث أبي إن أقول لنا النبي لهوا أبي نعطي حديث النبي لهوا وسابرونه أو نحو ذلك من الألقاب الشريفة أبي تواطري بيننا نعم. أو أو أدق يا أبي مي ولقي الأثارين يا وسابرونه التي ربما ضاقت بها بعض الأحزاب ذرعاً èyí tí mo ń sú àwọn ẹlẹ́gbẹ́ tí wọ́n fẹ́ gbọ́ sí títí mo ń kó létí wọn náà là ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí lẹ́njẹ́ mẹ́ta níta inú nǹkan tá à ń fà lọ́wọ́lọ́wọ́ nù pé ah sáráfí nineteen ninety ni wọ́n kíníkẹ́ nìkan àwọ̀ òsè mọ́ o àwọ̀ òsè kíníkẹ́ mọ́ o pẹ̀lẹ́tọ̀ ọ̀bá ṣe mọ́ ṣé bẹ́ẹ̀ lóhùn òsè ìsìlámù ẹ̀ mọ́ fi dààmú ayé ni. àwọn ọmọ kọ̀ọ̀rọ̀ fáwọn èèyàn mọ́ èyí tí ò rí bẹ́ẹ̀ wọ́n sọ ọ́ wọn náà mọ̀ pé nǹkan gbé lọ́wọ́ yìí rí bẹ́ẹ̀ ọ̀ abẹ́káwọn èèyàn tẹ̀lé wọn dandan kọ́ ni tó bá ti pé ọba ti mọ̀ pé kí lábùrọ̀ mọ́ wọn ni pé bí àìlè káyín mi là ń dáwọ́ bò tọba ti lè káyín mi mọ́fì lè dáwọ́ bò káwọn òkè ń bọ̀ dá káyín mi ó ti wá lé àwọn abẹ́ jẹ́ ìfọ̀wá ni jẹ́ ìfọ̀wá nínà ẹnìkan mú oṣù kọ́ ọmọ jẹ ni ẹnìkan ọmọ pè rẹ bẹ́ẹ̀ ni táwọn tó ń jẹun sí lọ dá wọn lọ́nà kan tó ń jẹ bẹ́ẹ̀ ni tọba ti lọ jó ibi yẹn bá wà tí ọba ti dá máa ti kóró du ibẹ̀ jáde kó sì fara mọ́ lórí òun fẹ́ lo bẹ̀. àmọ́ torí pé ní ọ̀fẹ́ kan mọ ká ọkàn mọ ká igi rọ́dùbù ọ níbi tó wà lọ fara pamọ́ sí ọ̀wá ń pe eléyìí náà ń bà dá àwọn oníṣúfí àwọn oníṣúfí hùn bí wọn ti jẹ́ oníṣún náà tí wọn bá jẹ́ síyà oníṣún náà ni táǹsọ̀ lálàsí ọ̀rọ̀ fún yín bí wọn bá ti jẹ́ tí wọn bá jẹ́ síyà odò oníṣún náà nù ní àà tí wọn ti máa ń pin náà nù yẹmọ tí mo yíyan náà nù ni ẹ̀dá máa bẹ̀rẹ̀ ọlọ́run pẹ̀lú nǹkan tá a bá ń sọ. dídí ọ̀tọ́ wá fẹ́ ṣe lọ ṣe ẹnìkan ò di ọmú ẹnìkan ò sì ní kọ́ wọn lọ ṣe tó wù ọ̀lọ́fẹ́ ni tó fojú hàn ṣe ọ̀nà tó bá jẹ kó òótọ́ ni má wọrí pẹ̀lú ẹ̀nà síbò fi ṣe ìbádà fún aláwọ̀ ni ọlọ́run ni ó gbà lọ́wọ́ rẹ ẹnìkan ò nígbà àmọ́ tán bá rí tí ọ̀dà ń bẹ̀ nínú ìwọ mùsùlùmí sí mùsùlùmí lọ́wà èyí táwa náà wà lórí èyí tó bá ti rí tí ọ̀dà kọ́ ọ̀tọ́ wọ́n ní pé wọ́n bà dá àwọn èèyàn wá kó àwọn tá a bà dá àwọn jáde nílùú tó àjọ wáyé tọba tí wá kó wọn jáde tán yìí tá a fi bà dá àwọn òun kàáká yọ gbọ́ tọba wá kà á tán wá mú ìdájọ́ ọlọ́run wí àlẹ́bí rẹ̀ wí àti màwọn aṣíwájú wá kó fi gbé wò sọ́lọ àbí ọ̀lọ́ ọ̀nà ń kà fara àwọn ẹgbẹ́ àwọn kékeré àwọn òun náà pè ń kékeré kó wọn jáde kí ni wọ́n ń ṣe tán fi jẹ́ kékeré kọ́ ìdàwó ni wọ́n lò lé wọn lórí dání pé wọ́n ní kékeré sókọ́ ayúdà àwọn tó tako kòrán àbíkọ̀ tako sí píríncípù yẹn sọ tako kòrán tó tako àdídà bí ọ̀tako ẹja bẹ̀rù ọlọ́run ẹja dún déédéé àfa bó bá sùn tó bá há ọlọ́run ó ṣe pọ̀ bó sì pọ̀ kó gbé mi bẹ́ẹ̀ ah, ìwà ni ṣèjì tó láà balẹ̀ ajérò ọ̀dọ́ ti ní gúúsọ tún anudu ha akita lòlì mina ṣáájá oníṣẹ́ jíìtù egun hami lọ ó ní òun jẹun ọ háwọn lọfun la kìí ṣe oúnjẹ tí mo jẹ lọ hámi lọfun bali ajọrọ dọtì ní egun sọtún igi gbòǹgbò òun lọ hámi lọfun ha títa ríro rẹ akita lòlì mina ṣáájá ọ̀pá nìjú kí egun ọ̀hánì lọ́fun lọ tani kò gbé mi yọ kú lọ́fun rẹ̀ bọ́ọ̀bá di kọ̀ọ̀kọ̀ bọ́ọ̀fẹ́ kọ̀ọ̀kọ̀ wà sí ní kọ̀ọ̀kọ̀ gbé mi kọ́wọ́n lọ ní rẹ̀ la ìwá ni bọ́ọ̀bá lọ ẹlòmínú tẹ̀lé ọlọ mìíràn tẹ̀lé ọlọ ẹ wàá débi yá àmọ́ ti tẹ̀síwìrì ẹ àmọ́ dáa àwọn èèyàn láàmú ẹ mọ̀ péńtì àwọn kan ní bíláàkì pẹ̀lú nǹkan tí wọ́n ṣe wọ́n lè wo sunsun wọn nígbà náà ni ọkọ ìyàwó kan gbàtọ́fẹ́ sì gbéyàwó àtinú mọ́rúwá ní gbé fọ́sù àìkú ẹnu mọ́rúwá lọ́fẹ́ tí àà ẹ̀ ti bẹ̀rù ọlọ́run ọ̀fẹ́ ìyàwó sínú mọ́rúwá mọ́rúwá ti fi ń ṣiṣẹ́ nígbà tó bá lọ fi ṣiṣẹ́ ń borí ìyàwó wa ẹ̀sẹ̀ sì ló tó sí àrí sínú mọ́rúwá náà ti sún mọ́ra wọn táwọn èèyàn ò sì rí wọn rárá òru náà fi ṣe náà fẹ́lẹ̀ kejì sí inú mọ́rúwá náà fẹ́yìn ẹ̀ sí i tó bá fẹ́ síbẹ̀ ti mùsùlùmí àbígbè ti mùsùlùmí ẹran ọmọ ìyá mùsùlùmí lọ́wọ́ kọ̀ndíṣàn tó wà nù ó sì wá de tó yún gbéyàn bá kí yín ẹ̀wọ́ kíkí jó ń jẹ ni ẹ̀wọ́ ní kí ẹ̀mọ bàbá rẹ̀ tó bó tó lọ ìkìbìtà àwa bá dé ayé yìí kẹ́nìkan wá rí akọ́ àfojú pa wá rẹ̀ kíkí wá débi oúnjẹ ṣèbẹ́ náà náà mú yín débì kan tán nígbà náà pé débì kan fẹ́ kíyàn tẹ́ ìpadà kíyàn mọ́ náà kí ló fẹ́ lọ ṣe àgbẹ̀ ah, ọ̀gbẹ́ sálámọ̀ ni mọ́sálámọ̀ ṣe mú yín pé bẹ́ẹ̀ ṣé kébì wọn ní mọ́sálámọ̀ ṣe ni. àfa inú nǹkan wáyé máa ń ní àwọn tó bá jẹ́ hbla náà ní oṣù máa ní wọn lẹ́yìn mọ̀ gbóná ara wọn yẹn mọ̀ lé kọ́ mọ̀ lé o kọ́ yà mọ̀ lé. fàálẹ́ kà yóò ha sẹlẹ̀ fi yóò àtẹ́sibú tàkà táwùdì làṣà mi. ìrẹ́tọ̀ jẹ́ sáláfi dúró gẹ́gẹ́ bí òkè tó tóbi tí wọ́n mì tí ò ní mì wàlà táàbà bìnàíkì náàíkì mọ́ wọ́rì pẹ̀lú ariwo ìsun rárá àwọn tó fẹ́ máa pariwo wọ̀dọ̀jíjì dọ̀jìnà ìpariwo àgbákò ìpariwo ìbánilórúkọ jẹ́ táwọn kan pariwo ní mọ́wó bẹ̀ wọ̀síyá ìsọ ẹ̀hìn ariwo ìgbàwá o àìlè ní dàlúrò wọn ò sì wálé kéwu yín kí wọ́n wá fa wàhálà ń bẹ̀ kí wọ́n á máa gbé àga kí fọ́ máwọn èèyàn ìpè torí pé ìtẹ́ ń sọ ìgéǹsì àwọn òun ń dùn àwọn ìtẹ́ ń sọ ìgéǹsì ẹ̀sìn ọlọ́run ń dùn àwọn wọn àwa lè ké wá já géètì lè ké wí rí ẹ̀sìn ni wọ́n ń dàlúrò ẹ̀bẹ̀rù ọlọ́run wọn ti pàdé yín lọ́nà táwọn náà pàdé lọ́nà tó ń lù yín ni táwọn náà fọ́ gíláàsì làwọn náà gbà yín lọ́gọ́rùn lẹ́yìn yín ni àwọn tó ń pàdé yín lọ́nà tẹ lọ bá wọn ibi tẹ lọ tó ń lù yín tẹ́ fọ́ mọ́tò yín ẹ̀ pé wọ́n ń dàlúrú àwọn táwọn àti bẹ́ẹ̀ fi náà ń dàlúrú ẹ̀bẹ̀rù ọlọ́run فأهل السنة والجماعة أولي السنة لنا النبي أتجد ما مسلم وهم من وافق الحق أولنا لو تبس ديدي وطور ولو كنت وحدك قد أبسك ونكنان أفا عبد الله بن مسعود رضي الله عنه وارضى صحابة النبي يقولون أني فالزم السنة وكن أوكي جبي ibi mọ̀sùlùmí sọ pé ní antali jama atu wàrà òkun ta wàhádà ìwọ náà ní jama kódà bó ṣe pé wọn nìkan ni ọ tọ ìtumọ̀ jama ni pé ní sí lánàá àwọn sọ̀hábà lọ wà lórí ẹ̀ jama ni ọ kì í ṣe jama kakura àjọ láàrin fàásì jama tó ṣe déédéé táwọn sọ̀hábà nẹ́bí wà lórí ẹ̀ wọ́lá òkun ta wàhádà kódà bó ṣe pé wọn nìkan náà ni ẹ̀rọ kọ́ni kẹ́ pọ̀ lórí ìbàjẹ́ tọ́gbọ́n kẹ kóra yín ló kẹ mọ ṣàwáhà àwọn èèyàn kẹ mọ kẹ mọ stain wọn kẹ mọ paint wọn ní bíláàkì ẹ ẹ̀rí ti pọ̀ tó yìí kí ẹni nǹkan tá à ń ṣe yóò látẹwọ́ gbà ọ̀rọ̀ ọdún àwọn tó ń tẹ̀lé ṣètọ́ nínú ayé ni ṣe pípọ̀ wá ní ìtẹ́wọ́ gbà ni yẹkúùlù afa àwa ni ìròní súnà ìlìsàmì súnà àlékẹ́bi tọ́rí fi súnà ìzì annahu tọ́rí kúlù jẹ́nà dín súnà o súnà ọjọ́ ọ̀nà súnà ni ọmọ rìn tòró náà lójú ọ̀nà àlìjẹ́nà ojú ọ̀nà nẹ́bí wọ́n sọ ìkùwá nẹ́kẹ̀lẹ́ mọ́mìnì bìtìbá ìdáríkà tọ̀rì àwọn ọmọ ìyá rẹ̀ mọ̀mìnì tó nífẹ̀ẹ́ wọn tó wù ọ́ tọmọ pé àlìjẹ́nà olè jẹ́ tíyàn kan nì pé yẹn pọ̀ mẹ́ ẹ́ wọ́n ní sinà sí àfún wọn káwọn náà tẹ̀lé ojú ọ̀nà yìí kúlù mọ́ lakọ́ ìtàkùn àrọ̀pà kúlù lẹ́mẹ̀ الذين يسيرون على هذا المنهج أعطاني لو لنا ولذلك أمرنا وطلب منا أن نبين ذلك لكل الإخوان السائرين لا فاتي قوالته níṣe ìrètí lọ́wọ́ wa ká mọ sàlàyé irú nǹkan báyìí fún gbogbo àwọn tó bá jẹ́ nǹkan máa ń rìn lórí ìlànà yìí ìlànà àwọn sálàf ìlànà súnà àlùmúntẹ̀ mìíràn láàbù àwọn tó fara wọn ti síbẹ̀ wàláyà àní kẹmẹ́yìn ìtàbárò mọ́ ìtàkọ́gbọ̀ fún mi ní àdàlàkọ̀ọ́ sórí ẹni tí ń jákò onú ìròyìn òun pé à ah, ìròyìn òun ọ̀fẹ́ o àtàlábí ah, 1990 òun ọ̀fẹ́ ń tòun nìkan tẹ̀sínìf lásán ẹnìkankan wò sùnsọ́ kan sọ wá ló kọ àà nígbà táwọn anábì dé táwọn sọ àhábà ń gbà sílámù ẹ mọ́tàn mọ́ inú pé kọ̀dùsọ́bí àfúlàn lábọ́dá ti yẹ́sìn padà o muhammed okùn ti ń tẹ̀lé o wọn wọ́ọ̀rì pẹ̀lú ìtàn fi ń ròyìn wọn òun wọn bá sílámù lọ nípa ah, àà níta wà ń ṣe ìlú tọrọ ń ló yé wa ìlànà ọlọ́run tànẹ́bì rẹ̀ rí bi tóbi ń bèjọ ọlọ́run tànẹ́bì rẹ̀ lọ gbogbo ntọ́ bá ti takọ ọlọ́run wí ànẹ́bì rẹ̀ wí wọ́gi lé ní kìí sàwà là ń sọ yíhun ní táwọn àgbàlagbà fò ní mímọ̀ sọnù nì gbogbo tó lè tó gbogbo babara gbogbo dàrálà lè àyímọ̀ àyímọ̀ ẹ̀sìn àwọn tó ó mọ̀ pé táwọn sọ yìí tọ ọba ti bá ń tọ́ ta kò ń nọ̀rọ̀ náà rà níbi ọ̀rọ̀ táwọn ní ojú mu nítọ́lọ́run tà níbi òrí làwọn náà wí ọlọ́ba kẹwọn àwọn dáadáa nù ọwọ́ aṣọ ọwọ́ awí nù ọ̀rọ̀ wọn wá ọ ní rọ́dù ọwọ́ bẹ́ẹ̀ ọwọ́ wáhà àwọn èèyàn péǹtì ẹ̀tọ́ wọ́n sọ̀sọ̀ fáá títí ẹ̀yẹ́ mọ̀ nígbà náà kọ́kọ́ mọ́ kọ̀ndẹ́mù ẹ̀yìn ẹ̀sìn kọ̀ndẹ́mù àwọn àfàtọ́kọ̀ yín kéwú tàlọ́wọ́ sì jù ẹ̀yìn tẹ́ ẹ̀kọ́ kéwú tó sọ̀rọ̀ dùnfin dá lọ́kọ̀ndẹ́mù yín ni àtẹ̀yìn tí wọ́n kọ́ yín kéwú tẹ̀ kọ̀ndẹ́mù àwọn tọkọ yín kéwú kí nìyẹn. tani ìṣẹ̀lẹ̀ hmm? wo táwọn ọmọ fàágùn dàrí gẹ́gẹ́ bí nǹkan táwọn sọ lọ hmm? bí yẹn bá ń bẹ̀rù lákọ́gbù ẹ̀ mọ̀dáfílà ni wọ́n ọ̀wá hmm. ń bẹ̀rù sàlàfí 1990 ní ọ̀wá ń bẹ̀rù bí mọ̀ sọ ọ́ tó bá wù wọ́n torí wípé nínú nǹkan tó gbọ́yé tó ọkà nínú tíra àwọn ẹni ìsíwájú ó ṣe déédéé táwọn ẹni yìí ń sọ ẹ̀yin wá fẹ́ sí gbogbo pátápátá bọ́ sí sọ ń sọ náfà àwọn èyí ń wọn àwọn náà wá ń bèrè kí wọ́n sọ̀rọ̀ náfà rẹ̀ máwọn èèyàn ok ṣé mọ̀láìkà ni kí wọ́n sọ̀rọ̀ náfà rẹ̀ mọ́ ni ẹni yẹn ẹni tó jó lórí wọn òun ló nígbà náà pé nínú àwọn tó jẹ́ gbàǹkan bínú wọn ó ní kéèyàn bá dé mọ́kà tí ọ̀bá lọ kí àbá kan ẹni òfò ni. torí pé irú ẹni ń sọrú nǹkan wọn lọ́rọ̀ tí ọ̀dà náà àgbàlagbà àfáà lọ sọ bẹ́ẹ̀ àfáà táwọn èèyàn sì gbà fún wọn ní mímọ̀ lọ sọ bẹ́ẹ̀ bó ṣe wá sọ kúlùbáni ádámà ọ̀tọ̀ aláṣiṣẹ́ ló mà nábì ádámà sóhun nìkan ni ṣé gbogbo gbàtẹ́ nìkan bá ti sọ tí ọba ti fẹsẹ̀ múlẹ̀ ní ẹ̀sẹ̀ yìí àbí tó bá ti ṣàṣìṣe láàmú dànù pátápátá ni tá a bá ti ń dànù mọ́mú dábí ni pé ní lámúyẹ kọ́lé náà sàálẹ̀ oníṣẹ́kù oníṣẹ́kù àfáà kankan náà lùmọ̀ tá a wà yìí mọ́ tá a bá dórígùn yìí ọ̀rọ̀ àwọn àfáà mọ́ ń le fáwọn tó máa sọ nígbà tó kó àwọn àgbàlagbà fà bí ìmọ̀mù zuhuri alì madini tó kó wọn sínú dúró àkáwò rẹ̀ nígbà tí mọ̀mù zahabi gba mú ẹ̀gbọ́n tó wí ni ó ní àmà ẹ̀láka ákìlù ya òkọ ilé yìí àfa òkọ ilé ṣé kò sí làákàyè ni àwọn tẹ̀ ń lọ kó wọn sínú ibi tẹ̀ ń kó wọn sí yìí àtẹ̀lé yìí lànà pé ká mọ̀ sọ̀rọ̀ ń pa àwọn èèyàn torí pé a rí i pé táwọn èèyàn ń sọ nítorí pé ìmọ̀mù àlìmọ̀dínní ọ dá àwọn olórí mùsùlùmí lóhùn nípa pé kò rá ní ọ̀rọ̀ ọlọ́run ni ó sì padà tí bá ń di rẹ̀ padà náà bá tó pé ní ọ̀nígbà dídì lẹ́nu rẹ̀ mọ́ wọ́n mú sáré ọ̀nígbà tí ní ọ̀ya tá a bá wá rí i pé ní sheikh muhammadu bin hadi abike ló kọ́ wọ́n jẹ́ abike náà ń pè wọ́n tó bá ní pé ẹgbọ̀n tó bá jó ní súnà o tó bá wá sí mọ́kà tí ọba lọ kí àbárọ̀ bí yẹn àbí tí ọlọ́bí tí wọn ọdẹ ní òbò káwá tó lè káwá da gbogbo ìmọ̀ wọn nù àà ṣé wọ́n ṣe ní ìsìlámù náà nù ni èyí tí wọ́n sọ yìí wọ́ọ̀sì lóòótọ́ a wàá bọ́ sí di tẹ́lò mí iná sọ́tọ́ wọ́ọ̀sì jù bẹ́ẹ̀ lọ a wàá di ìmọ̀lìsì òun náà a wàá fọ́gi mọ́ ṣẹ́gbà ń gbé àbápọ̀ ìdọ̀wé sórí òṣùwọ̀n pẹ̀lú àwọn kan tán máa sọ ká máa fọ́gi mọ́ wọn àà ẹ̀ nígbàrú ẹ̀ inú yìí ní dùn ẹ̀ní fẹ́ dúró dè afá lákùnmọ́ta máa fẹ́ lójúdàre fẹ́ẹ́ bí nǹkan tá hmm? kọ̀dì ìtàlọ́kọ̀bù bí i wọ́wọ́ lẹ́yìn mọ̀sílù bẹ́ẹ̀ náà ló tó tún wá ní wo ẹni tó ṣe wípé ní ń pera rẹ̀ lórúkọ òun fúnra rẹ̀ àmọ́ kò lò pé sálàfíà wà ìwọ sálàfíà ẹ̀dẹ̀ bá lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ sálàfíà ẹ̀ bá lẹ́nu rẹ̀ ìlànà sálàfíà ẹ̀ bá ọmọ rìn oníwòbẹ̀ náà fàlẹ̀ ìbúrọ̀ òun ní kíni o fil haqa'iq reality nǹkan yẹn wà lórí ẹ̀ reality nǹkan tí ń ṣe kìí ṣe pẹ̀lú claims wala bil bahraja àbí ìtọ́kùnjẹ́ bíi fake panda lásán rárá o fanazim rahimahullah àfa àwọn tán kọrin yìí kọ́nà bá wa kọ́ wọn kọ́nà bá wa kẹ́ wọn hmm? ẹni tó ń dájú wa kọ àwọn tó jẹ́ reality yìí wọ́n ń ṣe ìṣítí fún wa wọ́n aláàánú tó fìfẹ́ hàn الذي يحب لإخوان المسلمين من أهل السنة ما يحبه لنفسه èyí tó fẹ́ fáwọn ọmọ ìyá rẹ̀ nínú onísúnnà nítorí náà fẹ́ fúnra rẹ̀ nílẹ̀ lùkọ́yì bíi dáadáa wẹ́ẹ́ kúrọ́hu láhùn mẹ́ẹ́ kúrọ́hu nínú fìdí ó sì kọ̀ fún wọn nítorí náà fẹ́ fúnra rẹ̀ nínú ṣàrẹ̀ bí aburú ìwájú mùsùlùmí ní ahẹ̀lẹ̀ súnnà ń dájọ́ àwọn mùsùlùmí àwọn tó jẹ́ onísúnnà tó àná máa wó tọ̀rọ̀ gbọ́ àwọn tó dé ní bídẹ̀ ìfò tọrọ wọ́n mọ̀ ti bàjẹ́ tẹ́yìn ní takọ̀ kíni náà mọ̀ tẹ̀mí kí wọ́n náà mọ̀ takọ̀ mi ní táwọn mọ̀ sí inú ayé wọn nù ni wà ilá tẹ̀bí lọ́wọ́lọ́wọ́ ń lọ lóde ní báyìí sìn wọ́n ṣe márèjì kan lọ́wọ́ irú márèjì wo ni sọ́yẹ káfọ́ ọmọ ṣerú rẹ̀ tàwọn lè ń tọ́wọ́ takọ̀ nù ike ìgbàsẹ̀bàtì ìgbàsẹ̀ takọ̀ tiẹ̀ má takọ̀ tèmi náà ẹlẹ́mi náà wá gbàgbà kó mi náà jáde bàbá àwọn náà wà nílé gbogbo wà ní ìlànà ẹ̀kùnrin bíi hẹ́ẹ́dẹ́lì mú ọ̀tàkọ̀dẹ̀ ìpinnu ká di ìgbàgbọ́ yìí mú wọ̀lẹ̀ àdó aléhi bíi náwájì ká di eyín mọ́ wà wọ anil kur'an kàlámù lọ́hì azza wa jal òun náà ìpín kur'ani ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ní o wọ́n yẹ fẹ́ẹ́dà kúlì máa yọ kọ́ àlífù hẹ́ẹ́dẹ́lì mú kó sì jìnnà kọ́ ya apá gbogbo àwọn tó bá inú àwọn ìran tí wọ́n ti yẹ̀bá kúrò lójú ọ̀nà tọ́lọ́run tànẹ́bì rẹ̀ ìrọ́dì nọ́dọ̀rí amúsàmẹ́yà àti ihim àwọn alkọ́bìhà àwùdáàwì alẹ́tí tẹ́dẹ̀ẹ́hà pẹ̀lú kó kájú kò níbi wípé ní kí ni wọ́n ń pera wọn kí ni wọ́n sọra wọn kí ni wọ́n ń kílèmù síra wọn lọ́rùn kí ni wọ́n ń pè mọ́ra wọ́n wò bẹ̀ ọkùnrin yàdá wá sí bíi lẹ́yìn láà وليلا لا تكر لهم بذاك وليلا لا تكر لهم بذاك gbogbo oníkálukú náà ní pé tèmi dire ìyẹn mélòó ní ilé wa ń bẹ lára rẹ lóòótọ́ àbí gbọ́dọ̀ tó pé tèmi dire àpèmọ́ rẹ ní tèmi dire mọ̀nàgà yìí àmọ́ tó gbọ́n tí ń tèmi dire ní ilé ń bẹ lára rẹ tèmi sàn tèmi sàn tó gbọ́n tí ń tèmi sàn tiẹ̀ sàn ni tẹlumi ọ̀sán rárá ọlọ́run kọ́ sàánú wa jàre olùwàkú ló ń gbogbo èèyàn náà ni yẹ́dẹ́ ayé ń fàfin mára wá fúlàǹdì lẹ́yìnlá ipe òun ní connection mọ́ lẹ́yìnlá òun ní connection mọ́ lẹ́yìnlá òun sún mọ́ lẹ́yìnlá wọ́n lẹ́yìnlá látòkè rólàǹdì dáká àmọ́ lẹ́yìnlá ńkọ́ òun ọ̀gbà kébẹ̀ ló ṣe rí kọ̀sọ́ bẹ́ẹ̀ kọ̀sọ́ pé kọ̀sọ́ tí wọ́n sọ òun. فالعبرة بصحة الدليل على صدق تلك الدعوة ń tá a fẹ́ lò ní pé ní ẹ̀rí tó lálàáfíà tó fẹsẹ̀ múlẹ̀ tó fẹ́ sọ fún wa wípé ní nǹkan kílèmù ní pé òótọ́ ni wọ̀dàáwá ńlámtùkì mú àlẹ́ ha bàyí náà kí abùnáwá adìyàwó wọ̀dàáwá gbogbo kílèmù lápapọ̀ ńlámùtùkí mu àléhà bájì náà kìí tẹ́ ẹ̀ bá ti fún wọn láwọn èyí lé lórí àbùná òwà àdìyà àwọn tán bá ń lo àwọn tán kílìm tán pera wọn mọ́ alákòémọ́ra lásán ni wọn. kàmá yóò ṣe kó wa náà ahlẹ̀ sunna gẹ́gẹ́ bá fa wa bí ṣe ń sin náà sí àti ń ṣe wà sí àfáwọn ọmọ yàrá oníṣúná bẹ́ẹ̀ yẹ fọ́ hàmú mọ́ ní hajj ahlẹ̀ sunna gbé ní kíni òkan lọ gbàgbọ́ yé ìlànà àwọn oníṣúná wàlẹ̀ hàk àtàwọn olódodo fàhùn ahlẹ̀ yẹ àwọn gan làwọn tí wọ́n yajú tó ju wọn òdí tí wọ́n mọ́ sùn hádìrú zihìn ìlàkà ìwọ̀n bẹ́ntòsí kọ́wúlẹ́nu wà ámìlẹ́nu wà àti kọ́ọ̀dà lọ́rọ̀ níṣe àti ládé ọkàn wùlá ìkàlẹ́dìnà àdánlọ́ fàbíhúdà ahùn mọ̀kọ̀tẹ́dì àwọn eléyìí òun náà làwọn tọ́lọ́wọ́ bá fi wọ́n mọ̀ nànú ni náà gbogbo wọn náà mọ̀ gbọ́ ó rí pé ó very easy ó sì rọrùn gan ṣe ibi n'ebi wíta níbi rẹ̀ wíre àbóyá àwọn sọ̀hábà rẹ̀ àti ìwọ́ di múntì ẹ̀ mọ́ wọ́ọ̀rì mọ́ wọ́ọ̀rì pé nbo ní ti ń bọ̀ níbo ní ń já sí máa bá tiẹ̀ lọ́n tiẹ̀ kò yé mọ́ ṣe kí ni o máa bá tiẹ̀ lọ́n tiẹ̀ gbogbo bárabà tẹ́nìkan fẹ́ máa ṣe gbogbo máa ṣe kóvil hap di òdodo ọ̀rọ̀ mú wá mẹ́lbíyì kó sì máa lò tó bá gbọ́ ìwọ́ ìlú ti lágbọ́yé rẹ̀ àmọ́ sọ̀rọ̀ àǹbí fẹ́ lọ ká gbọ́yé wọ́n lọ ká burú má gbọ́yé tó fẹ́ lọ gbọ́. òlá ìka lẹ́bìn iná adálọ́ àwọn eléyìí làwọn tọ́lọ́wọ́n ọba fi mọ̀nà tàbí rúdà àwọn ọmọkọta èdè ìmọ̀nà wọn náà ni ọmọ tẹ̀lé wọ́n béèrè wọ́n ní which university teaches àlàfíà courses ah ìbéèrè wọn ọ̀lẹ́ ní lápèsè yín èsì rẹ̀ ń bọ̀ nílá ìpẹ́ bí nílá ọlọ́kọ̀sọ ọ̀nà kọ́lọ̀ wọn sọ wa wọn bá ní ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا وصلي وسلم على محمد